wọ́n máa rí irú kúrì wọ́n máa gbọ́bọ̀ púpọ̀ wọ́n máa tó máa ti kú fún wíkìrì wíkìrì wọ́n máa kékeré wọ́n máa fortify rẹ̀ yóò máa seal rẹ̀ yóò máa kó ẹrú ké ló fi jẹ́ pé kò sí rúkìá tó lágbára tó etí wọ́n gán ṣe fún ara rẹ̀ kí ló fà àjẹ ara yẹn yóò fi wà lára rẹ̀ tó fi lè kojú gbogbo ètò ìṣòro ṣùgbọ́n wọ́n máa kà á fún ọ nígbà kà fún ọ wọ́n máa ń da omi síta tí yóò dé mú kó o lè lè mẹ́sẹ̀lẹ̀ olóṣẹ̀lẹ̀ òṣìṣẹ́ pé nǹkan àkọ́kọ́ tó bá ti di pé ṣẹlẹ̀ bá bẹ́ẹ̀ kọ́kọ́ ṣe ó ṣe tán wà torí lè jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ni ọ̀ṣọ̀pọ̀lọpọ̀ ìsìnfà ọ̀ṣọ̀pọ̀lọpọ̀ àṣọwájú fún òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ọwọ́ àmàkà